iṣẹ́ tẹ́ ṣe yìí adúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ṣe mọ́ tó tó ọjà. oníwàlú nǹkan ṣe lè pé àti rí iléeṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ ní rédíò ṣèṣàn níbẹ̀ ní ọ̀yọ́ state wà á dúpẹ́ lọ́wọ́ wọn gidi tó. bóyá ìjà yìí sìn yìí bóyá ìjà ó kiri àbẹ̀ bá a ṣe sìn. ní tẹ́ wá ṣe nǹkan tó dáa ni wọ́n tún mẹ́lòmíì náà tún ṣẹ́kọ̀ọ́ láìkí láti wá ṣerú nǹkan wọ́n dẹ̀ ń ṣe àwa náà gbogbo wa náà sì láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba èyí tẹ̀ sí wa ṣe yíyọ ìtẹ́wọ́gbà àti ìdùnnú àti ìwúrí fún àwa ọlọ́jà àti gbogbo èèyàn pé bí ẹ ṣe ṣe yìí ẹ ṣe dáadáa lórúkọ gbogbo ẹni tí ń ta ọjà nínú ọjà Bódìjà a